anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ yìí ó ní ya'ti ala an-nasi zaman anábì ni ya'ti ala an-nasi zaman ma yuba lirrajuli min ayna asaba al-mal min hil aw haram àsìkò ń bọ̀ àwọn àsìkò kan wà báwọn èèyàn there is there will come some centuries Centuries tánàbí sọ yẹn àwa gangan ni kì í ṣẹlòmíì there will come some centuries those century tánàbí wa ń sọ ìpá àwọn àsìkò kan wà àwọn ìgbà kan wà mọ́ yorùbá lè rọ̀jù nínú àdìs mi mọ́ yorùbá lè mọ̀rọ̀ ọmọ nìyàn ò ní mi ní àyìnà àsọ́ọ̀bà lè ìdí yòówù tó ti gbogbo ọ̀nà ni ẹni fò si sí haram irú wọn lẹ́mọ̀ ma Pe ti rí fà ní kí ni ìmọ̀ nìyí tó lè yẹn ní ìsìn yọ́ ọ̀rọ̀ wà gbogbo ọ̀nà min aina asọ́ọ̀bà lìmọ̀lì ibo ló ti rówó àwọn èèyàn níbi kẹta àwọn ọmọ àfà sówó sáwà ń bẹ ẹ̀já lọ ọ̀gọ̀rọ̀ foundation ṣe yìí àti ìsàlẹ̀ àtàárín àtòkè rẹ̀ ó pé haramu yóò kàn àfà rówó ń bẹ ìbá máa ń rówó ń bẹ a máa sàndà mẹ́wàá mọ́sálásí àti chọ́ọ̀chì káàkiri ìdá haramu ni ó máa sàn àwọn èèyàn bí kẹta gbé sọ́nà halal ní àbọ̀nà haram ẹ wá wo nta nàbì sọ fún wa yìí pé nínú àwọn ìgbà tí ó dé báwọn báwọn èèyàn ni ìgbà yìí ti dé àbí ti ìdìjọ máa ṣé gbàǹgàngàn kọ́ la ti ń sùn nínú ẹ̀gàn ní ìsìn ló jẹ́ pé anúkàtà sí láti kún fàdúrà fún generation wa àti àwọn generation tí ń bọ̀ lẹ́yìn wa. ká tó wá máa mú àwọn subtopics ń bẹ nínú hakilẹ̀ làhàrọ̀ á ní láti gbá àwọn kọ̀ọ̀kan jẹ nínú ẹ̀ kí gangan ni lílapa akílò haram ìmọ̀ jẹun ìmọ̀ ọ̀nà kí haram gbalẹ̀ kí haram kó di fún gangan ní kọ̀ntrólù kó yẹ pé haram gangan ní kọ̀ntró yẹn ipa wo ni haram ní lórí individuals lórí individuals kí nípa tí haram ní kí gangan nípa tí haram tún wá ní láwùjọ ní community nílùú ní state ní countries ipa wo ló ní. Ah, lára apá àkọ́kọ́ tó ní ni pé àwọn yóò máa dààmú ṣiṣẹ́ kò ní sáré bàrí kanu iṣẹ́ tí wọ́n ń ṣe àwọn yóò máa dààmú wọ́n máa rówó àwọn yóò máa rí owó gidi tá ah, lágbẹ́jẹ́ ló ṣe bísínẹ́sì ó lè jẹ́ bísínẹ́sì nígbà pé ọ̀nà àràmù ló pọ̀ jù yóò ṣe wọ́n alágbẹ́já ah, olóró gan o ṣùgbọ́n tẹ́rì ni pé gbogbo tó ní lọ́wọ́ yẹn gbogbo tẹ́rì tó ní lọ́wọ́ yẹn àlùbáríkà ò ní sínú ẹ̀ ìtẹ́yìn wò ní ìkànnì tán gbèsè yẹn òun lẹ́yìn rí ìdààmú títún bẹ lábẹ́ àtọ́ tí wọ́n tún fowó yẹn nọ́ọ̀sì tún pọ̀ torí pọ́lọ́wọ́n bàdé kí láròyìn ara ẹ̀ pé kí ni wà máa yá ya'lamu junuda rabbika illa hu ó ló jẹ́ tó lè tọ́lọ̀ máa fẹ́ fogun báyẹn jà tọ́lọ̀ máa fẹ́ dogun sí yẹn oríṣiríṣi ọmọ ogun ọlọ́run ní téèyàn ó ní táǹjẹ̀nù ó ní tẹranko ó ní ti gbogbo ó ní ti covid-19 tá à ń bàjẹ́ ọlọ́run dẹ̀ sí gbogbo olú nísìnyí gbogbo olúwa lọ́run dẹ̀ sí àtọwọ́ àlàálà àtọwọ́ àràmù ẹ̀rú ti dé nínú nǹkan àkọ́kọ́ ni pé àlùbáríkà kò nù iṣẹ́ tẹ́ni yẹn bá ń ṣe àlùbáríkà bí ò ní tó nǹkan mọ́ anábàá Muhammad sallallahu alaihi wasallam fi sọ fún wa yí pé albay'an bil khiyar ma lam yatafarraqa albay'an bil khiyar ma lam yatafarraqa títà rírà títà rírà interest àti want ni ìwọ́n tó fẹ́ tajà ó ní láti sọ ah, ní tó bá fẹ́ tàtà ẹni tó fẹ́ rà náà ní láti ṣàtàn yẹn pé ní tí mo fẹ́ rè ma lam yatafarraqa fa in sadaqa wa bayyana tẹ́ ń tọ́jàjà tó bí ilé jẹ́ pòdòdó ló sọ ẹni tó tajà fún yẹn òjòjò ló sọ kìí pé ó wá pé láìsí ìwà láìbó ṣe gbẹdélẹ̀ náà nù gàrí tẹ́ ń wò yìí kódà gbogbo ẹ̀ wọ́n kan ni wọ́n kan bàjẹ́ désàlẹ̀ kò yí bẹ́ẹ̀ kì í ṣe bí ẹni tí wọ́n ń tẹ́pà náà tẹ́pà kan ó ti ní kòkòrò nísàlẹ̀ tẹ́ pé sáyẹn ní ó kòyìn sí yóò kó ètò ti gbẹ yóò kó sókè. àtúnṣe ti àwọn ọjà táwọn èèyàn ń tà lónìí tán ti fi bàjẹ́ ṣe fa ń sọ dákọ̀ wà bá yá náà tí mẹkáníìkì ní báyàn tún mọ́tò ṣe bí ilé sòdodo tóun náà fi rọ́ sí i. anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé búrìkà lahuma fi bẹ̀ẹ́ ẹ̀yìn hìmá ẹni tí ó rajà náà tóun náà tàn yàn jẹ tí ó náwó fẹ́ẹ̀kì alálẹ́ àwọn èèyàn lọ́mọ náà fẹ́kì fáwọn àwọn èèyàn tí ń tajà lálẹ́ bóòrí kàláhù máa fi ibẹ̀ èyí ma anábà àmàṣán sáà sọ pé ọlọ́run fà àlùbáríkà sí business táwọn méjì bá ń ṣe wà ń kátàmà wà kázábà ṣùgbọ́n tó yẹ pé àwọn méjì bá fàbòjì sí ibi àlébù ti ń bẹ́ẹ̀ business tàn fẹ́ tà fóònù ti fẹ́ tà wọ́n máa pè tájì pọ́ǹtì rè ò ṣiṣẹ́ mọ́ àbí ẹ̀ẹ̀kan náà lè rí chájì lójúmọ́ <laughs> àwọn fóònù kan wà báwọn wàkàdàbà ó wá purọ́ ní àbáṣe rẹ̀ máa ń lo èdè báṣe rẹ̀ lo two days gan ẹ lè máa charge bẹ́ẹ̀ mi ṣe ẹ lè máa lo fún bẹ́ẹ̀ mi ṣe lo fún báṣe rẹ̀ lo two days ẹ máa rí lo gan fún three days ó sì ń purọ́ ni. máa kọ́ ti bá rọ́ọ̀kà tó bẹ̀ ẹ̀yìn máa n tí ó bẹ̀ ń bẹ̀ tá nínú ẹbí sọ ni pé àlùbáríkà ti ń bẹ ẹnu owó ọlọ́run yọ kú ó lè máa lọ ọlọ́pàá dá yóò kó gbé pàtíkùlà wọ́n ní wọ́n sàgbé ọ̀dọ̀ fíìsì ní nígbà wá dọ́ fíìsì wọ́n àmọ́ fún bíìlì tó lé nǹkan kó sáà ṣẹlẹ̀ pẹ̀lú àwọn experience mo ti rí ni mo ti rá ọmọ ìyá kan tó sọ̀rọ̀ kan fún mi rí ara lé wọn ọlọ́pàá mú ọ wà lóun fẹ́ lọ ni yẹ gba bẹ́ẹ̀lì wọ́n wá lọ ọlọ́pàá ní kan wọn five thousand wa òun sáà bẹ̀bẹ̀ ó sáà lo ebo scope ó sáà fọlọ́pàá two thousand kó tètè àràtàpọ̀ ó wá gbà ọbẹ̀ ti dùn ó wá fẹ́ jáde níjọ́ Sunday kan wá ń gbé lọ ń drive lọ níbi tẹ́ pé ó kàn ó gbà dé kò ní dúró lọ́jọ́ ó ní kò ní kò ní dúró lọ́jọ́ kó nǹkan ara wà nǹkan kan rà ọlọ́pàá bá ní pé kò ń kò ń páàkì wọlé wọ́n bá gbé wọnú station wọn. gbogbo three thousand bẹ́ẹ̀ lápò ẹ̀pà wáta ọlọ́pàá dì máa ń dì fún nígbà tí kò sí thousand náà wọ́n tó fi nǹkan lẹ̀ fún ẹ̀rù bí tọ́lọ́n ti gbé fìtì náà wà bá. bọ́lá ò bá wá ṣe bẹ́ẹ̀ ó jẹ́ pé nǹkan tó bá fìrà náà ni ó jẹ́ tí ò ní sáré baríkà nù ẹ̀ eléyìí ọ̀nà àwọn kọ̀wá ìdí àtàwọn nǹkan tó yẹ ká gbọ́yé lórí ọ̀rọ̀ tá pè ní hakil haram jama'a n tó yẹ ká jìnà sí ni. n tá à ń múlẹ̀ ẹnu n tá à ń wọ̀ sára ó yẹ ká ṣàkíyèsí ẹ̀. nínú àwọn abala míì àbáwọn nǹkan míì ká gbọ́dọ̀ ṣàkíyèsí lórí abala yìí ó náà ní nǹkan tẹ́ pé nínú àwọn ọ̀nà míì tí máa ń gbà wá. à ń sọ̀rọ̀ pa pé asaro filimofrod nínú ẹ tó jẹ́ pé ẹ̀yàn kọ̀ọ̀kan personal issues lẹ́yìn tí ń jẹ́ ó ní ìlàpá láwùjọ tó bá jẹ́ pé wọ́n ti gbà láàyè tán ti sọ di pé ẹ̀wò always way all correct àwùjọ yẹn ní ó mọ̀ ní sòrò irú ẹ̀ lè táwa náà ní àwùjọ yẹn ó mọ̀ ní sòrò always way àpòjíwèé mi ò ní pé. adamu lè ìjábà dùà individually àmọ́ ẹbẹ̀ lọ́hùn lẹ́yìn tó ẹ haramu ní bá di pé fi ń jẹ fi ń mu fi ń ṣẹ̀ṣẹ̀ ní ayé rẹ̀ fi ń kọ́lé àmọ́ ṣàdúà ọlọ́run sì ní gbàdúà yẹn àmọ́ kípọ̀ ọlọ́run ọlọ́run ní gbọ́ àkípọ̀ ọlọ́run níjàmọ́ àkípọ̀ ọlọ́run individual ọlọ́run wà ní gbọ́ àbí ṣé àwọn èèyàn tí ṣàdúà tó ní ìsìn pẹ̀lú gbàṣán tó wà ń tà yìí táwọn èdè ìbẹ̀lọ́n tó kọ́ lọ́n kókó ọlọ́run kókó ọmọ èké ẹwà wo bi tí ọ̀rọ̀ táwọn kan nú àwọn ọ̀jọ̀gbọ́n àfa sọ nílẹ̀ yorùbá wọ́n gbà pé ọmọ èké wọ́n ní ọmọ èké tí ò lẹ́sẹ̀ lọ́rùn ọlọ́run wọlá rẹ̀ kò jẹ́ ká do àwọn ó wọ́n gbà ọmọ èké ò lẹ́sẹ̀ lọ́rùn àbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n <laughs> kí ló tẹ́ pé àwọn ọmọ àwa tá a jẹ́ ọ̀dọ́ gan náà ń bẹ lọ́n lónìí tàwa tí wọ́n ń bọ́ lónìí à ń bẹ lọ́n lónìí àdúrà ń gbé gbà. torí pé àwùjọ wa ti corrupt inú ilé wa ti corrupt. anábàá Muhammad sallallahu alayhi wa wa sọ fún wa pé àdúrà nínú nǹkan tí máa ń kó bá iṣẹ́ tẹ̀dá ṣe nínú nǹkan tí máa ń kó bá ìgbìyànjú tẹ́dọ̀ òun lọ́wọ́ lóun dààmú ṣe lórun tọ́lọ́hún sì nígbà ni nínú hadith anábọ̀ muhammad sallallahu alaihi hadith abu hurairah radiyallahu anhu ó ní anábọ̀ muhammad sallallahu alaihi sọ pé ya ayyuhan nas ẹ̀yin ọmọnìyàn ẹ̀tẹ́ tẹ́ gbọ́ inna allaha tayyib la yaqbalu illa tayyiba ọlọ́run ọba tó mọ́ ni la yaqbalu illa tayyiba èèyàn ò tún ní fi nǹkan tí ó mọ́ kí ẹ̀ máa lóun tó fẹ́ fẹ́ tó mọ́ kó wá gbà lọ́wọ́ rẹ̀ inna allaha tayyib ọba tó mọ́ lọ́bọ̀ ọlọ́run la yaqbalu illa tayyiba kò wá nígbà nǹkan lọ́wọ́ yàn fi nǹkan tó mọ́ èyí sọ pé òun fẹ́ ṣe sàárà kó wá fi owó haram owó tẹ́tẹ́ owó tó jí kó wá ní èmi náà dá sí tọ́lọ́ mbẹ́ kọ́lọ́n wà gbà lọ́wọ́ rẹ̀ rọ́kà ju owó rẹ̀ kàn fi wo ẹni tó lówó gẹ́gẹ́ tó jẹ́pọ̀ gẹ́gẹ́ ní ṣọ́ọ̀ṣì gẹ́gẹ́ ní sọmọ́pọ́ yẹ́pọ̀ ní ìlàdà yẹn ohun tó fi ilé òní gbàládà ó wà lè gboríyìn lọ́dọ̀ àwọn ènìyàn lọ́dọ̀ ọlọ́ wa ta'ala sọ fún wa yìí pé wa inna allaha amara al-mu'minina bima amara bihi al-mursalin ọlọ́run bá lékè ọlá ogun in tó wá pa àwọn ànẹ́bí ọlọ́run láṣẹ ó pa àwọn mùmí náà lẹ́sẹ̀ kí n ṣe pé àwọn ànẹ́bí ọlọ́run ní pé ká máa jẹ nǹkan aláàlè nìkan ọlọ́run bá lékè sọ́nà al ya ayu ar-rusul min tayyibati wa'malu salihan ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run ẹ máa jẹ ń tó máa wa'malu salihan ẹ sì máa ṣiṣẹ́ dáadáa ọlọ́run tún wá sọ bẹ́ẹ̀ náà fáwọn mùmí náà ya ayu alladhina amanu àrípọ̀ ọlọ́run pé tàwọn ànábì rẹ̀ tó pé tàwọn atajẹ́ mọ̀mọ́ nínú ọlọ́run sọ pé kulu min tayyibat èyí náà ẹ̀jẹ̀ tó mọ́ ma razaqnakum nínú àrísìkì tá a ṣe fún yín èyí tó bá máa ń bẹ̀ nínú àwọn ìjẹ́ ẹ̀mú business ti ń bẹ lórílẹ̀ èyí tó bá máa ń bẹ̀ ní kẹ́yìn náà ṣe ẹ má ṣe tí ò mọ́. lẹ́yìn ìgbà tá ànábì sọ́láwá sọ̀rọ̀ àyà tó aṣááṣá agubárọ̀ yẹ̀mú duyàdé yìí ilẹ̀ sàmà nínú àwọn èèyàn tá nẹ́bí sọ fún apá duwa rẹ̀ ọmọ gbà òun onírìn àjò àná sọ fún àwọn èèyàn mẹ́ta kan wà salasatun mustajabat àwọn èèyàn mẹ́ta kan wà àdúrà àwọn mustajabat ọlọ́run bàdé kéré gbà lọ́wọ́ wọn òun náà ní sọ́ọ̀ìn ẹni tó bá gbààwẹ̀ ẹlẹ́ẹ̀kejì onírìn àjò ẹlẹ́ẹ̀kẹta ẹni tán bá ṣàbòsí sí ẹ wá wò ẹni tá a wá ń sọ yìí ànábì wá ròyìn ẹ̀ pé kí ni rọ́jùlọ ìyẹ̀ tí ìlú sàfà ó ti long journey ní ti ń bọ̀ ìrìn àjò bí ti ń bọ̀ jìnà gan aṣa àṣà agobarọ̀ eruku ti bò gbogbo ẹ tẹ́yà bá rí gan true pictures ẹ̀ tí wọ́n gbélé nǹkan ti bò so dirty everything nípa eléyìí àwọn ilé àwọn onírìn àjò nu àwọn oníjà àwọn alájàpá ibò lẹ́yìn tí wọ́n ń pè má ti máa ń rí o yẹmúdù yàdéhì ilà sàmà ìkànnà àwọn àfáà tán ṣiṣẹ́ rú hadithi wọ́n ní kílé tó fi náwọ́ sókè tó fi ń ké pọ̀lọ́n wọ́n ní ń ké pọ̀lọ́n nítorí páìsàn kan ṣe ó sì wà ní ìṣòro tí wọ́n ń bẹ lọ́n kọ́lọ́n balẹ̀kẹ́lá mú kó fún un àwọn kan sọ pé kárùbù tó mú ó ní pé gbogbo source of in tí ó fi máa jẹ tí ó fi máa kíìpù yẹn àjò rẹ̀ lọ òun ló ti tán kí wàá ní nǹkan tí ń ṣe arákùnrin wa náwọ́ sọ́dọ̀ ọlọ́run ó wá ní ya Rabbi ya Rabbi kò pépè nǹkan mi lẹ́yìn Allah subhanahu náà ní képe wa mat'amuhu haram ṣùgbọ́n ẹnu tí fi ń ké pọ̀ lọ́yìn in tó jẹ sẹ́nu yìí tí ń jẹ mu sẹ́nu yìí haram nǹkan àràmù ni ìtọ́nà ni a jẹ ni haram omi tí ń mu gan èyàn tó máa mú mi àràmù ojú mi rázi omi rázi mú ó mi láì gbà yọ̀ǹda ọmọṣọ́rọ̀bù haram nǹkan tí mú gan nǹkan haram ni ọmọlbáṣọ́ haram aṣọ tó wọ̀ tí fi ń ké pọ̀lọ́ǹgá haram ni ẹlòmí ó lọ jí owó tí ó fẹ́ra tẹ́ kírun tí ó máa fi kírun lóru ma Ramadan ẹ̀yin náà wá wo ìròyìn yẹn èèyàn jí ó <laughs> ah, Allah akbar kọ́lọ̀ forí jìn wá wa gúdìyà bil haram ẹni tí ń ké pọ̀ lọ́yìn tí ò kípe nǹkan mẹ́lẹ̀ yẹn ọlọ́yìn gúdìyà bil haram gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ haram ni fa anna yustajabu li dhalik bó ọlọ́run ó sì wá gbọ́rọ̀ sí ìlú èèyàn bá ń lẹ́nu bó ọlọ́run ó sì dáhùn rú àdúrà tí ìlú èèyàn bá yẹn bá ń ṣe jàmáà arákùnrin yìí láà ń ṣàpèjúwe rẹ̀ yìí kí ló yàtọ̀ láàrin àwa àti àwa àti ẹ̀ lónìí kí ló yàtọ̀ láàrin àwùjọ tá à ń gbé lónìí gangan àwùjọ tá à ń gbé lónìí it is so bad to the extent of pé haram is everywhere admission school scam wà nbẹ even ní issue àwọn mẹ́sẹ̀gì mẹ́sàlásí pé gíní eh, kan kọ́ mẹ́sàlásí ẹ bá ṣe gíní kan fi ṣẹ́bi haram wà nbẹ even àwọn àǹgbé tàbàrọ̀ àti mẹ́sàlásí à ń kọ́ abáyàn kọ́ mẹ́sàlásí káàkiri náà haram wà nbẹ. gbogbo àwọn ìṣesí àwọn ọ̀rọ̀ yìí <laughs> ìtí ń sọkó yẹ wa ni pé aráàmù ti wá di tó ti wá ó ti it has comes and established ó ti establish rẹ̀ sáwùjọ wa bóòlù mùsùlùmí ṣe fẹ́ mórí bọ́. arapo establish ló di pé lónìí inú iṣẹ́ tọ̀dọ̀ ọ̀ràn jùmọ̀ páwọn fẹ́ ṣe lónìí yìí every ọ̀dọ́ tí máa kọ́ ń lajú lásìkò tá a wà ní ìsìn lẹ́yìn àwa tọrọ yẹn pé Allah subhanahu wa majority àwa tá à ń jọ̀dọ̀ lónìí iṣẹ́ tá à ń lajú sí tá à ń lajú sí lónìí ó ní pé we want to be in the industry of yahoo online fraud tẹ́rì táwọn yóò mọ̀ justify rẹ̀ pẹ̀lú pé owó tí wọ́n jẹun bàbá àwọn tí wọ́n kó lẹ́rú làwọn ń gbà padà